káàbọ̀ padà sórí ètò ojúmọ́ ire níbi tá a ti máa ń sọ̀rọ̀ nípa ìlera ẹni a máa ní ìlera lọ́rọ̀ ìlera lówó ìlera lẹ̀mí gígùn àti àlàáfíà ẹnikẹ́ni tó bá wà nínú ìdùbúlẹ̀ àìsàn irú ẹni bẹ́ẹ̀ kì í lé owó irú ẹni bẹ́ẹ̀ kì í lé ọrọ̀ irú ẹni bẹ́ẹ̀ kì í lé dúkìá ohun mèremère ayé yìí kò ń ṣe ìpín tirú ẹni bẹ́ẹ̀ àdúrà kan ṣoṣo ni yóò máa gbà òun náà ni pé ọlọ́run fún mi lálàáfíà jẹ́ ń gbádùn èyí ló wá mú mi máa gba àdúrà kan tó ṣe pàtàkì wípé ẹ̀yin olólùfẹ́ mi nínú ilé iṣan ara yín ẹ̀jẹ̀ ara yín omi ara yín àti tèmi fún èkè iná ọlájínà omi ara mi ẹ̀jẹ̀ ara mi iṣan ara mi ọmọ aráyè ò ní fi dè gbogbo wa mọ́lẹ̀ láṣẹ ọlọ́run olódùmarè tá a bá wá rí i ó ṣeé ṣe kẹ́nìkan tàbí méjì tó ń wò mí báyìí kó wà ní ìdùbúlẹ̀ àìsàn ọlọ́run olùwòsàn ni á wọ inú ilé yẹn wá á sì wo gbogbo ẹni tó wà ní ìdùbúlẹ̀ àìsàn lọ́wọ́lọ́wọ́ báyìí á wò wọ́n sàn láṣẹ ọlọ́run olódùmarè lórí ètò tòní ó ṣeṣe kẹ́ ṣẹ̀ṣẹ̀ máa yí amóhùnmáwòrán yín sí Orísun ni bóyá kí la wá ń gbé sọ ní ojúmọ́ ire tòní nípa ìlera òun náà ni àìsàn jẹ̀fun jẹ̀dọ̀ òun là ń gbéyẹ̀wò tá a bá wà wò dáadáa ah dókítà wa ti wọ́n ti tú ọ̀rọ̀ sílẹ̀ dáadáa wọ́n ti láyé wa lọ́lọ́kan òjọ̀kan a sọ nípa kí ló ń gangan tá à ń pè ní jẹ̀fun-jẹ̀dọ̀ kí ló fà á kí ló lè ṣe ó lágbára kí lórúkọ dókítà wa tán ti bá wa sọ̀rọ̀ látàárọ̀ orúkọ wọn náà ni Dr. Taiwo Emmanuel anú ti ń bá wa pín lọ́lọ́kan òjọ̀kan lélẹ́jì òjèjì láti àárọ̀ ó ṣe ṣe kí wọ́n tún wá fẹ́ máa wò wá lọ́nà mìíràn bóyá o tiẹ̀ mí sí ẹ̀yìn sìn ó ní o mo ní kó lọ sórí títà wa Orísun náà ni wàá rí wa wò bí idán wàá rí wa wò bí ìbọn wàá rí bí ìran wàá tún wàá rí wa wò bí ọgbọ́n kíkọ́ àti òye kíkọ́ ní Orísun yìí àwa kì í bá wọn wá èèrà tí kò bá ní ẹyin nínú àní ohun tó nítumọ̀ ohun tó lóye tó ń kọ́ni lọ́gbọ́n tó ń fúnni lóye tó ń tún ayé ẹni ṣe ohun lórísun máa ń gbéjà ní gbogbo ìgbà nítorí náà ẹ jẹ́ ká máa tẹ̀síwájú torí pé àròjọ mùsùlùkùn ẹ dókítà ẹ kú kalẹ̀ ṣe ẹ kú atótónu láti àárọ̀ gẹ́gẹ́ bí ohun tá a ti ń bá bọ̀ àti rí oríṣiríṣi ẹ̀kọ́ kọ́ nínú ohun tí ẹ sọ fún wa ṣùgbọ́n ọ̀nà owó wá gangan la fi lè ṣe dẹ́kun prevent la fi lè dẹ́kun àìsàn tá à ń pè ní jẹ̀fun jẹ̀dọ̀ yìí kò tiẹ̀ má ṣe wá rárá àti ẹ̀ ti gbọ́ nípa abẹ́rẹ́ tẹ ní káwọn ọmọdé máa gbà kí ló kí báwo la ṣe lè dẹ́kun ẹ̀. ẹ ṣe ọ̀nà tí a lè gbà dẹ́kun àrùn yìí òun ni wípé tó bá ní má débẹ̀ o gbọ́dọ̀ kọjá bẹ̀ ìyẹn túmọ̀ sí ìgbọràn ó sàn ju ẹbọ rúru lọ that is téèyàn bá ti mọ ara ẹ̀ tó dẹ̀ gbọ́ tó gbọ́ràn ó possible kó má ní àrùn yẹn ṣùgbọ́n prevention fún àrùn wọn ní prevention is better than cure so àwọn vaccine tó wà wọn ò ṣe fún ẹranko àwa èèyàn náà lọ ṣe é fún torí ẹ̀ èèyàn gbọ́dọ̀ lọ gba vaccine but téèyàn bá ti wà ní stage àwọn àrùn yìí the early prophylaxis téèyàn bá lọ téèyàn bá lọ eh, diagnose tó bá lọ diagnose tó máa place ẹ̀ on treatment gan tó bá ti wà ní window period tó máa ṣe prophylaxis fún then prophylaxis yẹn tó bá ti ṣe fún then after ó máa máa gba àwọn abẹ́rẹ́ lẹ́yìn tó bá ti gba àwọn abẹ́rẹ́ tán ìyẹn ò ní ìyẹn ò túmọ̀ sí pé abẹ́rẹ́ yẹn máa cure kíní yẹn pátápátá o ṣùgbọ́n abẹ́rẹ́ yẹn ó máa prevent ó máa dí agbára ẹ̀ kù torí tí kò bá sí preventive eh, measure fún tí agbára ẹ̀ bá ti pọ̀ jù lára èèyàn èèyàn máa ma gbẹ hmm. èèyàn máa ma gbẹ ara ẹ̀ máa ma gbóná ní gbogbo ìgbà máa ma ní ẹ̀fọ́rí á dàbí pé wọ́n lu aago nínú orí ẹ̀ hmm. ṣùgbọ́n gbogbo àwọn abẹ́rẹ́ yìí then fluid body fluid bí omi ara hmm, téèyàn bá ní ẹni tí ẹni tó ní tí omi ara ẹ̀ tó bá kàn yàn bíi fluke ẹni yẹn lè ní ṣùgbọ́n àwọn abẹ́rẹ́ yìí ó ní láti prevent wa from all those things so ìgbọràn ó sàn ju ẹbọ rírú èèyàn gbọ́dọ̀ wà very very careful èèyàn gbọ́dọ̀ wà careless bí àwọn míì tó wá kàn gbé ọmọ kalẹ̀ ọmọ á máa fi ọwọ́ mú bóyá abẹ́rẹ́ ni àbí ọ̀bẹ tó fi gé hmm. nǹkan àwọn nǹkan bẹ́ẹ̀ tó bá lọ gé ọmọ yẹn lọ́wọ́ ó wà nínú ewu àwọn olówó wà nínú ewu láti kó àrùn yìí lákọ̀ọ́kọ́ àwọn health worker àwọn oníṣẹ́ elétò ìlera hmm. torí àwọn àwọn ló ń gba ẹ̀mí làwọn ló ń tọ́jú àwọn ènìyàn àwọn náà wà the risk high risk side láti lè ní àrùn ṣùgbọ́n àwọn náà ń prevent ara wọn so tó bá ti ń prevent ara wọn kúrò nínú àwọn àrùn a rí i pé a máa dẹ́kun. ọ̀nà làwọn torí ẹlòmíì ọmọ ẹ̀ ṣẹ̀ṣẹ̀ fẹ́ lọ ṣe nọ́ọ̀sì ni nọ́ọ̀sì ni mo fẹ́ kó o ṣe wàá lè máa tọ́jú wọn tó ti gbọ́ lé pé àwọn tó wá tó rìsíkì fún gangan gangan làwọn tó ń ṣètò ìlera ọ̀nà wo làwọn yẹn gan fi ń gbà ṣe ètò ààbò fúnra wọn lórí ẹ̀. ẹ ṣe every step in life is a risk so what we are doing iṣẹ́ tá à ń ṣe it's a risk because iṣẹ́ tá a fi à ń save ẹ̀mí à ń gba ẹ̀mí là so ó ní bíbélì náà ló sọ fún ọ ó ní ẹni tó bá ẹni ó ní ẹni tó sọ ẹ̀mí rẹ̀ nù. yóò máa rí he. yóò rí he torí kí nìyẹn torí ẹni tó bá ń gba èèyàn là ọlọ́run gan á ṣe kí ó máa máa tọ́jú ẹ̀ so because risk ni gbogbo nǹkan lé ayé yìí but there are equipment àwa náà máa ń equip ara wa tá a bá fẹ́ tọ́jú àwọn ènìyàn tó ní àwọn àrùn yìí lára a máa equip ara wa bí a máa wọ hand glove wọ gbogbo ẹ̀ sọ́wọ́ láti lè ṣe ìtọ́jú ìyẹn ni pé à ń dáàbò bo ara wa so that a ní lè ní àrùn yẹn so ṣùgbọ́n everybody is at risk aside from health worker everybody is as far as we are human being o lẹ́jẹ̀ lọ́rùn ò ń mí ò ń sọ̀rọ̀ ò ń jẹun everybody is at risk. ẹ mo tún nǹkan kan wá sí mi lọ́kàn báyìí pé ṣé inú ikùn nìkan ni àìsàn yìí ti ń bẹ̀rẹ̀ ni kó tó lọ sí gbogbo àwọn bọ́dì ara wa. inú náà ni because lákọ̀ọ́kọ́ ibi tó yára ibi tó yára gan téèyàn láti gbé nǹkan lọ sí inú ẹnu ni láti ẹnìkan tá a bá jẹ sínú ẹnu ló máa wá sínú so wá rẹ̀ ti wá sínú ìfun yẹn ibẹ̀ ló ti máa bẹ̀rẹ̀ iṣẹ́ because àwọn virus yẹn ó kéré bá ti bẹ̀rẹ̀ iṣẹ́ nínú ẹ̀ tó bá ti ń di chronic hepatitis B a ní acute acute yẹn tó bá wà ní early stage chronic yẹn òun ni tó bá ti jẹyọ ní ara ó ti di conk one. ẹ báwo ló ṣe ń jẹyọ lára ẹ jọ dókítà báwo ṣé ikùn ló máa máa ró ni mo tún fẹ́ kẹ́ bá mi yànnà náà ìyẹn dáadáa ṣé ikùn ló máa máa ró ni ṣára máa so dódódódó ni o yàtọ̀ sí iṣẹ́ mo pẹ́ sọ fún wa yìí pé orí fífọ́ ara ara gbígbóná ṣé nǹkan kan wà tó máa yọ lára èèyàn tó máa fi mọ̀ ni àbí ikùn gangan ni ìbẹ̀rẹ̀ àìsàn yìí ti máa bẹ̀rẹ̀. ẹ ṣe àwọn àmì tó tún máa rí tó máa jẹyọ ní ara ẹ onígbó máa ní rashes àwọn kòkòrò hmm. ó máa sun sí ara ẹ rẹpẹtẹ òun kò máa wò pé ah kí leléyìí tó bá ti rí kòkòrò yẹn bẹ́ẹ̀ tó pọ̀ ní ara ẹ̀ ó tètè sa eré tètè lọ sí ilé ìwòsàn so àwọn ẹ̀wọ̀n pé nǹkan tó bá ti wọ inú hmm. as fast ó ti wọnú ara ẹ̀ just like uh, leukemia jẹjẹrẹ inú ẹ̀jẹ̀ hmm. tó yẹ pé èyí tí a sọ̀rọ̀ nípa ní nígbà kan so tí nǹkan kan bá ti wọ inú ẹ̀jẹ̀ yẹn ó ti circulate sí gbogbo ara pátápátá ó ti ran gbogbo ara nìyẹn so ó mọ máa rẹ̀ wá láti inú ni mo máa rẹ̀ wá àwọn kòkòrò ayọ̀ sí lára àwọn onírúurú ṣùgbọ́n téèyàn bá ti rí àwọn àmì yẹn ó tètè lọ sí ilé ìwòsàn láti lè lọ ṣe ìtọ́jú ara ẹ̀ instead of kó lọ kó lọ bá ìyá kan pé ẹ ẹ jọ mi mo bó ṣe ṣe mí ẹ bá mi ṣá rárá o rárá rárá téèyàn bá ń ṣe irúkọ báyìí ó ti fi rẹ̀ sínú ewu ó gbọ́dọ̀ lọ sí the right channel ó lọ hospital láti lọ tọ́jú ara ẹ̀. ní gbogbo atótónu tí Dr. Emmanuel ti ń bá wa sọ látàárọ̀ yìí níbi kan ni mo ṣe àkíyèsí pé wọ́n máa ń parí ọ̀rọ̀ yìí sí tó bá ti rí eléyìí lára tó bá ti rí tọ̀hún ẹ jẹ́ kí irú ẹni bẹ́ẹ̀ kó lọ sí ṣe ìtọ́jú ara ẹ̀ ní hospital náà lèmi náà ń tẹnu mọ́ wípé tó bá ti rí àmì rashes lára tí wọ́n sọ ara ẹ̀ ń sú ni inú ẹ̀ ń kan ẹni àmì kámì tó bá rí tí òun ṣàmì tó wà ń bẹ̀ lánàá lọ sílé ìwòsàn má lọ sọ pé egbògi yẹn ẹ bá mu ẹ já ewé kan ẹ ṣe kinní kan kò á sọ pé kò ń ṣiṣẹ́ ṣùgbọ́n lọ sí ibi tí wọ́n ti máa wò ó tó wọ́n sọ pé nǹkan báyìí ló ń ṣe é tí wọ́n sì ṣe ìtọ́jú náà ní òkúkúdùn kẹ́mi tó wá fi tèmi kún ẹ bá mi gba àwọn aráalé ní ìmọ̀ràn lọ́lọ́kan òjọ̀kan àwọn abiyamọ àwọn olóyún àti ẹni tó tiẹ̀ wà naturally tí ò tiẹ̀ bóyá bí ọkùnrin àbóbìnrin nípa mẹ́ta yẹn bá mi gbà wọ́n nímọ̀ràn lẹ́yọ kọ̀ọ̀kan ká tó máa lọ. ẹ ṣe ẹ lákọ̀ọ́kọ́ kí a tó gbà wọ́n nímọ̀ràn ẹ mo fẹ́ sọ̀rọ̀ nípa àwọn èso tó ń sú síyàn lára yẹn gbogbo ẹ̀ náà kọ́ ni àrùn hepatitis B máa ń fà èmi ó lè jẹ́ omi tí èèyàn bí a hmm. change of environment okay. bóyá omi tó ti mu ó lè ó lè react lára ẹ̀ kó jẹ́ kí gbogbo ara ẹ̀ sú so kọ́ máa káwọn èèyàn máa ní wrong impression pé wọ́n ti sọ wípé tí ara èèyàn bá ti sú èèyàn ti ní hepatitis B rárá o ó máa ní lẹ́bùn tó máa dé kí irú nǹkan báyẹn tó jẹyọ ní ara yẹn bọ́ tí ara yẹn bá kàn yẹn ó kàn rí àwọn kòkòrò kan ní ara ó pọ́sùn kó jẹ́ omi tí èèyàn mu àbí ìdọ̀tí ara àbí tí ooru bá mú ènìyàn hmm. láti inú wa. ẹ̀yẹn náà ló ṣe yẹ kí wọ́n lọ sílé ìwòsàn tán bá ti rí àmì tí ò ń ṣe tiwọn tí ò sì ń bẹ tẹ́lẹ̀. so ẹ̀sán tó bá ti rí àwọn àmì yẹn kán lọ sí ilé ìwòsàn láti lọ ṣe àyẹ̀wò gbogbo àyẹ̀wò tẹ́ bá wà lọ ṣe nílé ìwòsàn ìyẹn ò ìyẹn ò ìyẹn ò kì í sọ wípé ìyẹn ò ń ṣe pé ẹ kó àrùn HPV don't wait until you are you are ill kó tó lọ sí ilé ìwòsàn so àmọ̀ràn mi sí àwọn ará ilé. Hmm, ẹ ṣeun jàre lákòókò òun ni wípé tí a bá ń rí bí ara wa ṣe ń ṣe ẹ jẹ́ ká lọ sílé ìwòsàn ẹlẹ́ẹ̀kejì ẹ má jẹ́ ká máa tábà ti rélé gbogbo ẹran ni jíjẹ gbogbo ẹran ni jíjẹ rárá o torí pé a sọ pé àrùn èèyàn ń kó nípa ìbálòpọ̀ àti transmission of blood so gbogbo ẹran kọ́ ni jíjẹ o <laughs> so ẹ jẹ́ ká kíyèsára then ìmọ̀ràn mi fún àwọn olóyún àti àwọn abiyamọ ẹ jọ̀ọ́ àwọn vaccine ó wà available ní gbogbo health center pátápátá ní Lagos State all over Nigeria ẹ lọ bẹ̀ẹ́ ẹ lọ gba àwọn doses fún àwọn ọmọ yín hmm. tẹ bá ti gbà ó máa prevent wọn against of having àrùn rọpárọsẹ̀ tuberculosis ikọ́ fe àwọn àwọn vaccine yẹn ń ṣiṣẹ́ lọ́pọ̀lọpọ̀ ẹ jẹ́ ká ìwọ tó bá wà ní oyún lọ sí ilé ìwòsàn ṣe àyẹ̀wò má lọ sí ọ̀dọ̀ nọ́ọ̀sì alábẹ́lé hmm. ó léwu o ó léwu ó léwu fún ẹ̀mí rẹ̀ kó má bàa ṣe àṣedànù nílé ayé yìí hmm. nǹkan tó yẹ kó ṣe ni pé ẹ ṣeun jàre àròjọ musolókun o láti nà lọkàn nà ló sì pé ó yẹ máa kángára ẹ ṣe gan àdúpẹ́ ọpọ pàtàkì lọ́wọ́ Ọlọ́run tó jẹ́ kí ètò yìí kó wá sí ojú amóhùnmáwòrán yín ọpọ pàtàkì lọ́wọ́ dókítà wa Dr. Emmanuel Táíwò ọpẹ́ pàtàkì lọ́wọ́ àwọn tó bá mi tẹ̀ lọ́wọ́ sókè sódò Emmanuel dini Emmanuel àti Emmanuel pàdé ẹ̀rù wá ń ba Emmanuel kan ó ga ó yà mí lẹ́nu mo dúpẹ́ púpọ̀ lọ́wọ́ gbogbo àwọn tó jẹ́ kí ètò yìí kó wá sí ṣíṣe lónìí èmi ò máa fi èyí ṣe ìlọsílẹ̀ bàbá mi tó bí mi lọ́mọ Fọyẹ̀kẹ́ Inaọlájí lórúkọ tèmi mo lọlé bàbá mi tó bímọ ìlú Ìsẹ́yìn Òrò ilé ẹ̀kẹjọ ní ìsàlẹ̀ ọgbà mo ní ogun òjàjà kó jẹ ará ìsẹ́yìn rí ìlú ojúbú ni ó jẹnu lọ wọ́n ní kò béèrè kí o tó wọ̀ ìlú ẹ̀yẹ kìkì ọrọ̀ ní àwọn òṣè kìkì ẹ̀bùn kìkì owó kìkì ọlá kìkì ìbùkún kìkì àlàáfíà bóyá ẹ̀yin wá wò mí nílé ẹ ní ọ̀nà kan tàbọ́nà mìíràn tẹ́ fẹ́ fi dá sí orí ètò yìí tàbí ẹ tiẹ̀ wá fẹ́ polówó ọjà yín lórí ètò yìí tàbí ẹ̀yin jẹ́ dókítà wá wọn pé ara wà nínú mi mo lóhun tí mo fẹ́ sọ lórí ètò yìí a ní kẹ́ pé nọ́mbà mi tàbí ẹ fẹ́ bá dókítà mi Táíwò Emmanuel sọ̀rọ̀ ni lọ́lọ́kọ̀ òjọ̀kan ẹ pé nọ́mbà mi sórí ẹ̀rọ ìbánisọ̀rọ̀ yìí zero nine zero eight four four nine two two four six lẹ́ẹ̀kan sí zero nine zero eight four four nine two two four six tí ẹ bá ti pe nọ́mbà yìí èmi Fóyèkẹ́ Inaọlájí gangan ni wọn ò dá yín lóhùn ẹ tiyín wá pàdé tiwa lórísun ẹ bá wa dòwò pọ̀ ká bá yín dòwò pọ̀ èrè ọjà ajá àtàjèrè ni gbogbo wa yóò máa ṣe o títí di ìgbà mìíràn ọjọ́ mẹ́jọ tá ò máa pàdé àwa láò máa wá ẹ̀yin láò máa bá láṣẹ Ọlọ́run Olódùmarè ó dàbọ̀.